Ah. ọlọ́run ọba olódùmarè àtúndé lónìí bá a ṣe ń dé o ṣé mo dé mo dé báyìí kúkú ní ewé adé mo bọ̀ mo bọ̀ òun ní tìrán ẹ̀bọ yìí a lọ láti jẹjọ a lónìí ọlọ́run ọba mi àmọ̀ o ọba olónìí àtàná kábíọ́ọ̀sì olódùmarè ọba oníjẹta ìjẹrin ọba títí ń bẹ káyé ó tó máa bẹ ọba àṣọnìkà ẹ̀mí tí ń gbéra rẹ̀ níjà tótó rẹ olódùmarè ọmọbọ̀dé àyàndá yín òun ló tó gàtẹ́ ètò ẹ̀yin ló ti máa wò nílé wípé lónìí Pari ìkọ̀kọ̀ yóò tẹnu dùndùn bóde lónìí pagídárì yóò sì tẹnu bàtà bọ́. àǹfààní tó ń bẹ lórí ètò lónìí ẹ kúkú mọ̀ wípé ètò yìí a gbé kalẹ̀ fún ìran Yorùbá láti jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ètò yìí jẹ́ gbígbé kalẹ̀ kí ìran Yorùbá má bàa rágbókú ètò yìí ó jẹ́ gbígbé kalẹ̀ kí òṣì má bàa máa ta ìran Yorùbá nítakúta wọn la fi gbé ètò yìí kalẹ̀ bó láti wá ṣe o orin èwo gan-an la fẹ́ kọ sí gbẹ̀dù ẹ mọ̀jà tanra wa àǹfààní ń bẹ lórí ètò yìí ìgbà ìwáṣẹ̀ níbi tí bàbá wa Òòṣàtọ́lá tó ti máa ń ju àǹfààní lẹ́ni lẹ́jì kákàkiri ìran kóòtù òjì bí yálà lókè òkun ni àbí ní orílẹ̀-èdè nàìjíríà níhìn àǹfààní tó ń bẹ lónìí ẹ kú ilé o ẹ tún kú àmójúbà ètò gẹ́gẹ́ mo ṣe sọ ń jẹjọ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún onítọ̀hún náà lẹ́nìkejì rẹ ìrànlọ́wọ́ tó lè ṣe lórí ètò yìí lónìí òun ni pé kó máa ṣí ààrẹ kó bá lè kárí ilé kó kárí oko àwọn tí ń bẹ níwájú kí wọn ó rí gbọ́ àwọn tí ń bẹ lẹ́yìn jẹ́ kí wọn ó rí gbọ́ gbogbo ìran yorùbá tí ń bẹ lókè òkun lọ́hùnún jẹ́ kí kálukú máa rí káká máa rí wa wò ní kedere kí wọ́n sì máa gbọ́ wa mo fẹ́ lẹ́dùnmọ́rì bẹ̀ ọ́ ohun tí mo fẹ́ kọ́ kọ́kọ́ ṣe ni wípé bẹ̀rẹ̀ sí ní ṣíà ètò yìí kí àǹfààní tí ń bẹ níbẹ̀ kó bá lè kárí ilé kó kárí oko kí àlùbáríkà tí ń bẹ́ẹ̀ kó bá lè jẹ́ tìwọ́ náà. ẹ ǹlẹ́ o gẹ́gẹ́ bí ìṣe mi n ò lè mọ́yà níran kọ̀ọ̀kan kó tó di pé n ó máa bọ́ sínú kùnkùndùn ètò kábíyèsí o bàbá wa ọlọ́fà ẹ etí ìgbọ́ ètò. ọmọ náà ní ń perí bàbá o àwátúrè lónìí ọ̀dọ̀ ìran bàbá ti yín láyà lónìí gbogbo ẹ̀yin ọmọ ọ̀fọ̀ màkà ẹrú ẹ̀ ló máa ká ẹ̀kú àmójúbà ètò ẹ̀yin ọmọ olóko dúdú ìdí òro ẹ̀ǹlẹ́ o ẹ̀yin ọmọ pàtàkì sọ́run ebè ẹ̀yin ọ̀yẹ̀ dúdú oníbùjí àkọsáájú mi bá kọsáájú kí n tún máa kọ hánu máa sì máa kọ àgbọ̀nsálẹ̀ mi wórìwórì ẹ̀yin ọmọ àròkí ọlọ́sàn máa jó ọmọ alára ló ń gbogbo jẹ ẹ̀yin ọmọ àgbàbọ̀ ṣòkòtò yọ́mọ ènìyàn àgbàbọ̀ ṣòkòtò kò yé ọmọ ènìyàn bí ò bá fún wọn lẹ́sẹ̀ aṣòwọ̀n mo ró gba aṣọ tán mo ní kí gọ́ngọ́ sọ òlùlù ọ̀fà ni mo fi lúṣọ̀ mi kòrò èmi àsìmọ́ọ̀nà àgbààgbà mẹ́fà lọ́fà <laughs> èèyàn tí n bá bàjà tí n bá dá àyàmọ̀ bí ọlọ́fà kò bí èmi ẹ kú ilé o ẹ̀yin ọmọ ọlọ́rọ̀ mi ọmọ adiju láṣù ìkọ́ ò gbọ́dọ̀ jù kàn ìyẹ̀rú kàn jù kàn ìyẹ̀rú kàn jù kàn ọlọ́rọ̀ mi ogun ní kó wọn róró ogun ò wá kó yín má tẹ̀yìn dìran ẹ̀yin ọmọ wúlúùlù wúlú ọmọ bójà rẹ̀ wọ́n ọlálọ́mí bàbá yín ní bọ́pá títí agara dórí inú wọn òòrẹ̀ ọ̀fà sì mọ́ rẹ̀ jà ọ̀fà ẹ̀kú àmójúbà ètò ẹ wò ó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tó wù ká ẹ lè wà ní gbogbo àgbáyé ẹ kú àmójúbà ètò ètò tó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wá ètò tó máa ń lé òṣì wọgbó tó máa ń kí ìṣẹ́ tó máa ń jìn sí kòtò tí ó bò bámúbámú ṣùgbọ́n kí bàbá Fágbéró tó máa bọ̀ lọ́dọ̀ mi mo fi òòṣà òkè mo fi bẹ̀ gbogbo ẹ̀yẹn tẹ́ ẹ ti tẹ́ ẹ ti ń bẹ níwájú mi tẹ́ ẹ ti ń wò ó wípé ah, ètò yìí ló tún lọ yìí ẹ dákun ẹ máa ṣí àrẹ̀ báyìí mo fẹ́ kí àǹfààní tòní kó tún ju ti jẹjọ lọ ìdí abáre èyí tí mo fi ń bẹ̀ yín pé kẹ́ ẹ ṣí àrẹ̀ bá a bá pé ẹ ṣe kinní kan tá a wá ń fi àdúrà tì í kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá yóò máa wò pé èmi ti ń gbádùn ètò tèmi jẹ́ máa wò ó lọ ah, <laughs> ọmọ Yorùbá gidi gbọ́dọ̀ mọ̀ wípé nǹkan ń bẹ lẹ́yìn máa dómi ìṣó bá a bá wúre fún ọ ìre gẹ́ngẹ́ní ọmọ ìsànjú èpè lọ ẹni ó forí kó ìre ó yàtọ̀ sẹ́ni tí ò kó ìre kankan ìre ni kó máa jẹ́ fún wọ́tọ̀ bá ń ṣe ètò yìí ojú rẹ ò ní rí bí ọ ò ní dààmú ayé ò ní mú ọ ọ wà ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo èrè tí mo sún yìí kó máa já fún gbogbo àwọn tó ń wo ètò yìí tó sì ń ṣíà rẹ̀ ẹ dákun ẹ máa ṣíà rẹ̀ bàbá fábẹ́rọ́ ọmọ àṣẹ lóògùn èjò àpèsè ìṣègùn àgbáyé kí wọ́n tó peni ní àpèsè ìlú kan ẹ̀ǹpẹ́ tó lágbára ni kí wọ́n tó pèyàn ní àpèsè nínú ìdílé kan ohun tó le ni ẹ wá gbọ́ àpèsè ìṣègùn gbogbo àgbáyé káàfàtà ìgbín kákáká ẹ̀bìtì kákáká ẹ̀bìtì tí ògbójú ò lè pàgbín pátákó ẹ̀fọ̀n kaka báyìí ní tajà lẹ́nu bàbá fágbéró ẹ dákun ẹ máa bọ̀ lójú lójú ẹ̀rọ ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ ṣeun bàbá ẹ tún káàbọ̀ àpèsè ìṣègùn àgbáyé ẹ bá mi kí gbogbo àgbáyé wípé wọ́n kú ilé fọ́tò ní. ká tó kí ọkùnrin ká tó kí obìnrin. <clears throat> àákì olódùmarè. tó tóbi àrò ọlọ́run ọba mi. ọba tó lẹ̀mí mi. ọba ìgẹ́. ọba tó ni wá. ọba mi ìgẹ̀. ọba tó làṣẹ ìwé lọ́dọ̀. ọba mi tó tó fún. ọba tó làṣẹ ipò lọ́dọ̀. kábíyèsí rẹ ọlọ́run ọba mi. ọlọ́run títí bẹ káyọ̀ tó máa bẹ. mọ̀nàmọ́ná ti ṣojú ọ̀run kan gbára yanwó ìbà rẹ o. ọba tí ó sì tún máa wà ńgbà táyé ò ní sí mọ́. mímọ́ ọlá gbé ọ̀gá lórí ètò yìí. ọlọ́run kan ṣoṣo tó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ tó pọ̀. ọba tó lewé tó lebò sàdánkátà rẹ̀ béèyàn bá ń jẹ́ orúkọ kan orúkọ ọlọ́run ní ń jẹ́. bẹ́ẹ̀ni. béèyàn bá ń jẹ́ ṣẹ́gun ọlọ́run ní ń jẹ́ ọlọ́run ní ṣẹ́gun. ọlọ́run ọba mi ló tó ṣẹ́gun fẹ̀dá. kí ni mo wí. ọlọ́run ọba mi ló tó ṣẹ́gun fún mi. béèyàn bá jẹ́ dára sí mi ọlọ́run ní í jẹ́ ó dára fún ni. ọlọ́run nìkan ló tiẹ̀ dá sí gbogbo èèyàn bíyàn bá ń jẹ́ ayọ̀ ọlọ́run ní fayọ̀ fún yàn. ọlọ́run ọba mi gangan láyọ̀. gbogbo ọkọ tá à ń àṣẹ o. mojúbà èṣù láàlú ògiri oko. ojúbà kan kì í kú sórí ìbà. ọ̀bẹ̀lẹ̀kùn sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ̀kùn. àjàjàjàjàjàjàjà. ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀. láàárọ̀ yìí ọkùnrin fún òun. ọkọjá làálà abàtàrẹ́ fúé fúé fúé ọpẹ́lọpẹ́ gíga tẹ bọra ga. ọpẹ́lọpẹ́ gíga tó ga. gbogbo irúnmọlẹ̀ tí ń bẹ lóde lótú fẹ mo ṣe bá yín o. Hmm, ìbà. orúkọ mi ni fagbẹ́rù ọmọ òrìṣàtọ́lá hmm. àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀rógun mọ́tìdí akọ̀mọ́banja. akọ̀mọ́banja àwọn òṣìṣẹ́ ibi ẹ̀ẹ́dẹ́ ṣiṣẹ́ ibi lẹ́yẹ yọ lójú jẹ. ọba pẹkẹpẹkẹ <laughs> òjò ń pa páànù ọmọ ìyálóde ọmọ ìyálóde ìdákẹ́kẹ́. kí ni o wí. ọmọ ìyálóde ìlú ìdákẹ́kẹ́. tí ń ṣe ìyálóde tìlú mọdákẹ́kẹ́. mọdákẹ́ kẹ́ẹ̀kẹ́. òkí kábíyèsí tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ o. babawo Ògúnṣúà tọ́tọ̀ fún kábíyèsí o. orí àpèrè àwọn baba yín ò ní gbóná mọ́ yín. àṣẹ wà àṣẹ wà. òkí bàbá wa ọ̀nẹ́ rẹ̀ ṣà. kábíyèsí bàbá o. ọ̀jájá kejì ọ̀gbá tẹ̀ fi ń dalẹ̀ yìí ò bá kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́. àmì olódùmarè. òkí aláàfin Ọ̀yọ́ o ikú bàbá yèyé. Hmm. kẹ́ gbó o. àṣẹ. mo kí alákẹ́ẹ̀tì ilẹ̀ ẹ pẹ́ fún wa o. ọmọ wọ́mùwọ́mù lóró ń ké bàbá ká ẹ pa o. ilẹ̀ yorùbá ò ní dàrú. àṣẹ wà àṣẹ wà. ìjọba pé béèyàn ọba lọ́ta kò ní jẹ́ èèyàn láyé. káì ibi ọtí gbé ọ̀rọ̀ yìí fágbẹ́nró ó sì ó ṣe bí ẹni já mi láyà díẹ̀. bọ́ọ̀bá lọ́ta ò lè jẹ́ láyé. ajá wípé ó di dandan kéèyàn ó lọ́ta béèyàn ó bá là. ọ̀tá ní í ṣe pẹ̀lú sẹ̀mí ayé ọ̀tá wọn kò ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé o. a ní olódùmarè kí ni mo wí bàbá dúró gẹ́gẹ́ bí aláṣẹ ayé aláṣẹ ọ̀run ọba fi èṣù ṣe pàṣá ayé káyì kí ni mo wí. ó fi èṣù ó fi ṣe pàṣán. tí ọba wá sí èṣù tí ò sọ́ta kò ní sí ti ń jáyé. Hmm. tọ́tọ́ fún un. kí ni mo wí. tọ́tọ́ fún un. tí ọba sí èṣù tí ò sí ọ̀tá tí ò sí àwọn ẹ̀yà mi abapá ẹ abẹsẹ ẹ abìnrin àṣálẹsẹ méjèèjì kò ní sí dápẹ̀ láyé àwọn ayé gangan nu hmm. tí ò bá sí àwọn ayé kí ni pásítọ̀ fẹ́ jẹ kí ni ó fẹ́ mú ọ lọ ṣọ́ọ̀ṣì èèyàn mélòó ni ó máa rẹ ní ìjọsìn lọ́rẹ̀ sí Elédùmarè tí ò bá ní nǹkan kan tó ń jẹ wọ́n jòkó gẹ́lẹ́gẹ́lẹ́. tí ò bá sí ayé kò ní sí pé à ń lọlé oníṣègùn kí làwọn àfa ìbámu bùrẹ́nu. tí ò bá sí ayé kí lọ fẹ́ lọ sí lọ́dọ̀ mọ́mú mọ́sálásí rẹ. ayé gangan là á pè lájẹ àwọn àwọn àwọn tí ọlọ́run kó àwọn pàṣẹ ọlọ́run. ayé àyè. ayé anamanaye. àwọn àwọn àwọn ìyá mi lọ́lọ́run kólé ayé lé lọ́wọ́ àwọn pàṣẹ ọlọ́run. kí ni mo wí àwọn ni pàṣán ọlọ́run. àwọn ni pàṣán tẹ́lẹ̀dùnmarè ń lò. béèyàn bá wá lọ́tàá kò ní ga. nítorí wípé tó o bá lọ́tàá ò ní mèrè sá. Hmm, hmm, hmm, ọ̀tá ni máa ń lé ni. ọ̀tá ni máa ń lé ni. tó o bá lọ́tàá tí ó lé ọ wàá sùn ni. a sì ń sọ pé ọmọ sùn ah, ah. kó o lè bá a sùn béèyàn bá sùn onítọ̀hún ò ní sùn láyé. ọ̀tá máa gba oúnjẹ lẹ́nu èèyàn. Ah, èèyàn máa mójútó ọ̀rọ̀ ọ̀tá ni. Eh kí ni mo wí. èèyàn gbọ́dọ̀ ṣe àmójútó ayé ara rẹ̀. ohun àkọ́kọ́ tó kọ́kọ́ mójútó ni pé bó o ní pa ọ̀tá ò ṣe ní ká ọ ǹjẹ́ wo ti sùn. bẹ́ẹ̀yàn bá dúró gẹlẹtẹ tán bá pa ẹni tó kù tiẹ̀ gbé. ẹlòmíín ti lo ó ti lo ṣé oṣólẹ̀ débì kan ó ti lo ṣé oṣólẹ̀ débì kò kò á sì nǹkan síbẹ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ ò nítumọ̀ ariwo tí ó máa pani pé ewé ò jẹ́ mọ́ eh. apẹ́bọ̀ ń bá lògùn ògùn ò lè ṣiṣẹ́ kí lóun tó ń jẹ́ bẹ́ẹ̀. ní tí òdòògùn ó ṣiṣẹ́ lára rẹ̀ ọ̀tá náà ni. Ah, ah, kí ni mo wí. ọ̀tá ni òdòògùn ó ṣiṣẹ́ kí n kọ́ mọ̀ bẹ́ẹ̀. bọ́tà bá ṣèyàn débì kan ògùn lè ṣiṣẹ́ lára ẹ̀ mọ́. Ah, tí ì bá so lóògùn tó mojú ewé tó mojú egbò òun ni ó wàá wò ó pé tó bá rí báyìí tá a lò sí ni hmm. tó bá rí báyìí tá a fi ṣe ni tó bá rí báyìí bá ṣe gbé gbà ni ó máa ń ní bólóògùn gidi ṣe é kàn án. <laughs> yàtọ̀ fún àwọn yebuyebu olóògùn. ìyá ha lè bú wọn bí tí wọ́n mọ̀ mọ́ nu. èmi náà pé mo bú wọn n ò jẹ́ bú wọn. nítorí wípé ọ̀tá ni ìjẹ́ kóògùn ó ṣiṣẹ́ lára èèyàn. bàbá Fágbẹ́rú ẹ̀ pé àwọn kan bẹ tó ṣe wípé wọn yìí ṣe olóògùn wọn a máa pera wọn lọ́lọ́ògùn ni irú àwọn bẹ́ẹ̀ ló ń ba àwọn olóògùn ló jẹ́ nítorí pé àwọn ni ẹrú kan tí máa mú ní ibùgbé ẹrú hmm. kí ni mo wí ọ̀tá yìí jẹ́ kó kó ṣẹláre yẹn ẹlòmíràn ni ọmọ ẹlẹgbẹ́ ni mí ìràwọ̀ funfun ni mí yìí ò gbọ́dọ̀ nǹkan dúdú àwọn ń ṣe ọ́ májèwọ́ bá tiẹ̀ jẹ́. wọ́n ti dorí làákàyè rẹ̀ kodò òye òye má ní. nǹkan pẹ̀lú ní ìràwọ̀ funfun ni ìràwọ̀ mi yìí ò eh. gbọ́dọ̀ nǹkan dúdú ìgbà tẹ̀ ń dàrú fún un. Eh mo ní ẹ wọ́n fẹ́ bí ìyà jí ọ ni. irú wọn wà máa pariwo wọn pé sábàbí ni sábàbí. no káàtì ẹ̀ tó dọ̀rọ̀ sábàbí kó tó kan sábàbí wọn ò nígbà náà ni ìràwọ̀ funfun ni o ìràwọ̀ mi ò gbọ́dọ̀ ní oògùn dúdú o ìràwọ̀ mi ò gbọ́dọ̀ ní nǹkan fún mi nìkan tó bá tó ah. síbẹ̀ ayé rẹ̀ ò sì nítumọ̀ ayé rẹ̀ sì ń dàrú sí i táwa ní í ṣe ayé ọmọ díyàn lójú láti mọ ohun tó kàn. Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ máa jètì ẹran. Ah, ẹ̀gbọ́n ni ayé ah, ah. àwọn adíyàn lójú láti mọ láti gbégbèsè tó kàn oh. obìnrin ó pè mí ha ọmọ mi ni mí ìràwọ̀ mi ni mí irin àwọn ẹlẹgbẹ́ mi ń fìyà jẹ mí ẹgbẹ́ hmm. kan tí ń fìyà jẹ òṣì àyè ẹgbẹ́ ọ̀tọ̀. ìwọ ló ń fìyà jẹra rẹ. kí ni mo wí àyè ẹgbẹ́ ọ̀tọ̀ àyè ogun tí ń jẹ ọ̀tọ̀. àmọ́ ṣẹṣẹ lóòótọ́ ṣe ẹgbẹ́ ń bẹ. ẹgbẹ́ ń bẹ. Mm-hmm. ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí nǹkan dàrú fún ẹgbẹ́ ń dà láàmú mm-hmm. ọlọ́run ọmọ yẹ ẹrù ẹgbẹ́ bẹ́ẹ̀ lómi ti dì láyé eh, ọgbẹ́rù lọ etí òkun ọgbẹ́rù létí ọ̀sà ọgbẹ́ lọ ọ̀sà nílọrin ń bì ọgbẹ́ lọ ọ̀ṣun nílùú òṣogbo ọgbẹ́ ká omi bẹ́ẹ̀ di ìgbà ẹja síbẹ̀síbẹ̀ àbúrò àbí àná lórí ìròyìn padà eh. ẹgbẹ́ náà ní jẹ́ ọmọjútó tí ń dààmú òun káyé rẹ̀ ó lè ní ìgbàlá. ọgbọ́n dáadáa o ṣé ọgbọ́n dáadáa. ọgbọ́n bẹ́ẹ̀ni bọ́ bẹ́ẹ̀ni kí wọ́n sọ fún wípé ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n dìbò ẹgbẹ́ fún ọ ọmọ yẹ ẹgbẹ́ tó ti dì táyì rẹ̀ ò padà. n ò mọ̀ bóyá ẹ̀ ń ṣe ètò yìí gẹ́gẹ́ mo ṣe sọ ah, àǹfààní yìí ó wà fún gbogbo ayé gbogbo ọ̀rọ̀ yorùbá ni ẹ máa ń ṣe àárẹ̀. bẹ́ẹ̀ yóò máa sọ ah òun ti di ìrẹ́gbẹ́ ìmọ̀ ìwà rẹ̀ rẹ̀ kò rí wẹ̀rẹ̀ àní rẹ́rìn wípé ò rí ọ̀rá láìmọ̀ kan hmm. àwọn kan máa wọ sọ tuntun ẹ bá ti di rẹ gbẹ ayé rẹ ti nítumọ̀ ayé rẹ ò sì nítumọ̀ ayé ní sọ nǹkan sọ ah. ọgọ́rùn sọ igba sọ kó ń di gbàǹdì rẹ gbẹ já sóògùn gidi fún ọ. Hmm. ọmọ ẹlòmíràn sọ̀tún ní ìdìrọ̀ ẹgbẹ́ kò lè nà án kí ni wọ́n ń dìnnú ẹrù ẹgbẹ́. ọ̀rọ̀ ẹrù ẹgbẹ́ ò lè tó bẹ́ẹ̀ kò kì í ṣe ohun tá a máa ń dì lóṣooṣù. kí sọ́ọ́ kì í ṣe náà ah, ah, kódà ó lè mọ́ ju ẹ̀ẹ̀kan lọ́dún lọ ẹ̀ẹ̀mejì lọ́dún ó tàn. kàn lọ́ra àkẹ́tẹ́ ìlú oúnjẹ kò ní ìdìgọ́ ọmọ fẹ́ nìkan lówó lọ́jẹ́ nìkan tọ̀ ọmọ. èyí ti ṣe tí wúwo ẹ̀ wá lè kẹ́kẹ́ ní ọ̀la yorùbá. lọ́ra gúgúrú pọ̀pọ̀ kọ pọ̀pùkọ́ọ̀nù làwọn olóyìnbó ń pè lọ bó ṣe kinní náà ní bó ṣe ìtì lọ́lọ́ lọ́ra pọ̀pùkọ́ọ̀n gúgúrú àkọ́pọ̀ hmm. rajà náà ti dá sí i ọsàn fi sí àádùn fi sí hmm. làbídò fi sí ìmúmu fi sí ìrèké fi sí ọ̀gẹ̀dẹ̀ fi sí hmm. wá wá da gbogbo ẹ̀ ṣàdúrà sí lọ fọ́ sódò o ti dìrò ẹgbẹ́ nu mọ́jẹ́ nìkan tọ̀ ọ́ don't be ah. deceived. oh, mọ̀ ga o. àmọ́pọ̀lọpọ̀ obìnrin tiẹ̀ tí wàá sọ̀rọ̀ ìdọ́lẹ́ ẹgbẹ́ ni o ẹgbẹ́ ni o ẹgbẹ́ ni o ọdẹ rẹ ò sì ní túmọ̀ mọ́ nǹkan sì ń bàjẹ́ fún. ọdìrúdìrú ẹgbẹ́ títí ẹrù tánlé ẹlẹ́rù ọ̀ sí fúnra. obìnrin kan pè mí láti amẹ́ríkà. kí ló dé tọ̀ ń wí bàbá. ó ní gbogbo bàná máa ń dirú ẹgbẹ́ nàìjíríà síbẹ̀síbẹ̀ ayé wọn ò yí padà ẹ̀ ọ́ wọn èèfà rí lẹ́yìn òun lórí wọn ò lè bọ́ dirù ẹgbẹ́ rẹ without you without you there. tọ́ sí ń bẹ̀ kí wọ́n máa bọ́ dirù ẹgbẹ́ ìwọ náà tó bójú mu. irọ́ ni ṣé wọ́n fẹ́ rí ah, ah. ẹnìkan pè mí láti London sometimes ago ó ní ha bàbá wọ́n fẹ́ bá òun bọ̀rí wọ́n dẹ̀ ní kò wọ́n wúrewúre wá àwọn ah, fẹ́ bá òun bọ̀rí Nàìjíríà ìwọ sì ń bẹ London sí wọ́n máa ń bọ̀rí lẹ́yìn olórí ni don't be deceived oh, oh. why people are so. nǹkan máa ń ṣe wá o oh, ọ̀pọ̀lọpọ̀ wà fún mi. ọ̀fẹ́ bọ̀rí ìwọ ń bẹ lókè òkun lọ́hùn-ún eh. wọ́n pé wọ́n borí rẹ ní lórílẹ̀‐èdè nàìjíríà ní. ṣé wọ́n gbórí rẹ wá nàìjíríà. àìmọ̀kànmọ̀kàn ní pa wákú lọ. ọ̀gbọ́n ni ṣé wọ́n gé orí ti àpò òní lọ́nà tó wà. wọ́n gbẹ́rú ọmọ ṣéhùn. ọ̀gbọ́n ni eh. àní ó ní wọ́n fẹ́ borí ìhun o òun ti fún wọn lówó àgọ̀tàn o òun ṣe gbá o ìdínà bíi three hundred mo ní orí bíbọ ó sì sí mbẹ́ ah. wọ́n sì fẹ́ bọ́ borí ó sì nígbà náà ni wọ́n ti bá borí síbẹ̀ ayé ni òyìnbá kò lè yí padà. Ah, ah. Oh, oh. ọgbọ́n wo lèèyàn wà dá orí wo là á kọ síbẹ̀. kò sí nǹkan kan a lè bá ògùn tó bá gbà kó bọ ẹlẹ́dàá rẹ tó bá jẹ́ pé ẹja gbígbẹ ni hmm. kàn ṣe ó bá jẹ́ pé ẹja tútù ẹja odò ni tó bá jẹ́ pé àgbọ̀n ni tó bá jẹ́ wípé ìgbín ni gbogbo tó bá fẹ́ fi bọ́ rí kó lẹ́lẹ́dàá rẹ lórí ṣàdúrà hmm. fi ṣe sàrà dá sọ. Ah, àìdá nǹkan kan mà wọn ní ń tà wá láàmú. iná ni àwa ń sí àwọn èèyàn lójú ni we open people's eyes don't be deceived. Ah, ah. bó o là á wá ṣe ẹ̀yin ìran yorùbá ọ̀rọ̀ rèé o ó yẹ ká gbọ́nú ká tún ah, gbọ́n lóde. sórí àwọn scam ń bẹ wọ́n scam ẹ wọ́n wọ́n wọ́n wọ́n. irú àwọn báwọn wọ̀nyí gan-an tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà tójó dàbí ẹni pé ìṣẹ̀ṣe ò sí ńlẹ̀ kóòtù ọ̀jì bímọ irú àwọn bẹ́ẹ̀ kí la bá máa sọ fún un èpè ló yẹ ní àbí ká máa fọ́ ọ́ sí ọjọ́ orí rẹ àwọn à ń bẹ̀ ẹ́ tó bá gba wípé bóyá nàìjíríà lọ wà bóyá ọgbà kan bọ́ ọ̀ hmm. wà ń bẹ̀ tó bá jẹ́ pé àgbọn ni tí ò bá tó ò bá ṣiṣi nàìjíríà tá a lè bọ̀ sí kúrò bó wà nàìjíríà gan gbẹgbẹ hmm. mi ah, bàbá mọ̀ fẹ́ bẹ̀rẹ̀ dà mí ṣé dàpọ̀ orí lọ́gbàá ó yá fi gbẹlẹ́dà rẹ gbẹlẹ́dà rẹ lórí ṣàdúrà sí èyí tó bá gba kọ́ ọ jẹ́ aṣọ fún ọ èyí tó bá gba kó gbẹ fáwọn bára aṣọ fún ọ èyí tó bá gba kọ́ ọ dasọ́gbẹ̀ padà aṣọ fún ọ dasọ́ ah, ah. ṣebí ti fi ṣàdúrà fẹ́ lẹ́dà rẹ ni why are you praying with your with your destiny and it's answered. Hmm, hmm, hmm, ẹlòmíì ń bẹ ìràwọ̀ rẹ̀ nú ayé kò pa kẹlòmíì ọmọ gbọ́ lé ẹni tó lòun fẹ́ fún nú ayé tó fẹ́ fọ́ kànrà tó fẹ́ tó fẹ́ bá a bọ̀ rí ó kéré sí i yóò wá tún dèrò don't be deceived why why are you be deceived Yorùbá people why be wise. àwa léwé alégbò ti ń jẹ́ ntọ́ bá ayé rẹ̀ bá gbà á sọ fún ọ wà dúpẹ́ lọ́wọ́ olódùmarè. àkọ́kọ́ kù ó ń di wípé ayé ẹgbẹ́ ní dààmú rẹ ẹgbẹ́ kọ́ ayé a máa ṣe èèyàn tó gùn ní jẹ́lá rẹ̀ mọ́. Hmm. wọ́n máa lọ ọmọ ẹgbẹ́ lọ́rùn ọmọ adìrò ẹgbẹ́ ọmọ adìrò ẹgbẹ́ ó jẹ́ kọ́mọ náà obìnrin. ojoojúmọ́ ọmọ fún hmm. be wise. bọ́mọbìnrin bá ti pupa níwọ̀nba wọn àpétọ̀ ẹrù ẹgbẹ́ ni wọ́n pẹ́gbẹ́ náà. ẹgbẹ́ náà ni wọ́n sì di irú ẹgbẹ́ fún ọ. èmi náà wò ó pé àwọn ẹgbẹ́ tí wọ́n burú tó yìí. wọ́n tún wá ní ìgbà náà nígbà má di irú ẹgbẹ́ fún tó já lódò wọ́n ṣe mí ilé wọ́n tún máa babaláwo tún máa fọ ọ̀rọ̀ lọ́mú ọ̀fẹ́ báyìí ẹ̀jẹ̀ ọ̀fẹ́ pọ̀ sí. wọ́n ṣe wẹ́ẹ́dò fún un. ìwọ wọn máa ń ṣe wẹ́ẹ́dò kí ni. ó yẹ kẹ́yìn ó lọ́pọlọ yẹ kó rí ìwọ pé o ìran yóò bá. kó o tó lè ṣe wẹ́ẹ́dò fún yẹn. ẹ̀ta jí lójú oorun. kí láǹtẹ̀ ń ṣe wẹ́ẹ́dò sí. Hmm. kí ni wọ́n wí ẹlòmíì ti máa ń wà lọ́dọ̀ ayé ó sì mọ bàjẹ́ sí torí pé ìràwọ̀ ẹlòmíì ọ̀gbà kó sí ara rẹ̀ nílẹ̀ òhò ní gbangba. Ah, ah. n ò mọ̀ bóyá ẹ̀ ń ṣe àkùnrin oh, nílé. Oh, ó ètò. zero eight zero. thirty three zero four five four five six three six three eight three eight three oh eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three oh eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three. lọ wá igi tí Ṣàngó sápá ọmọ mi ṣe gbọ̀dá. kí ló wí. oògùn ọ̀tá lélẹ̀ ẹja tó fẹ́ jùlẹ̀ lọ́fẹ̀ẹ́. Eh, gẹ́nẹ́ gẹ́nẹ́. Eh, ẹja wa ṣe báyìí ẹja rọ àwọn èèyàn lẹ́wọ̀n mọ̀ bóyá wọ́n ń ṣí ààrẹ ó ṣe eh, pàtàkì ẹ ẹ ṣí ààrẹ àǹfààní tó fẹ́ máa bọ́lẹ̀ bí ọ̀wàrà òjò kó tó di pé àǹfààní ó máa sọ̀kalẹ̀ bí ẹni ṣe sọ̀kalẹ̀ ẹ̀mí ẹ dákun ẹ máa ṣíà rẹ̀ ẹ máa ṣíà rẹ̀ Fagbero tún dé o bó ṣe máa ń dé àǹfààní kan tún rèé o àṣà ìta tó lágbára ni ẹ ti ń ṣíà rẹ̀ lé yóò dáa fún ọbọ tí ń ṣeun bọ́ ṣe ń ṣíà rẹ̀ yóò máa yẹ ọ ọ̀nẹ́rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ bàbá Fagbero ẹ ṣe ètò yìí déka yọ mọ̀ wípé ètò bàbá ètò ètò tí ń ṣe ọmọ Yorùbá ló kú. ẹ máa ju kìnìún ọ̀hún lẹ̀. ètò yìí ètò agbékalẹ̀ kọ́mọ Yorùbá lè kú òun kó lè kú òun dààmú ni. gbogbo wọn tó ń ṣe ètò yà yìí rè ò ní bàjẹ́. àṣẹwà òní kú àṣẹwà òní ṣíọ àdáná òní kéjì ẹ òun ò ní rògbé sọnù bí òṣè fi ọmọ ọmọ rẹ òní kú wọn lọ. àmì o àmì o. ìwọ náà wà ní kú ọwà gbádùn ara rẹ. àṣẹwà àṣẹwà yà máa ṣí àrẹ. ọ̀tá máa ṣèyàn téèyàn ò ní ríyàwó ní ọ̀tá máa ṣe ẹ̀jẹ̀ òní rọ́kọ fẹ́ ọ̀tá máa fi nǹkan burúkú kéèké yẹn máa rùn. fàbẹ̀rọ mo fẹ́ mo fẹ́ bèrè kankan o ọ̀tá máa ṣe kéèyàn má ríyàwó ní. adájọ́lẹ̀ obìnrin ti pọ̀ ń tà. ojú ọ̀tá ọ̀tá alẹ́ ọ̀tá òde amọ́nisẹ́ni afẹ́amọ́nisẹ́ni aṣẹ́nitẹ́jọ́ tí mo bá ní dárò. what are you talking? bóbìnrin ti pọ̀ tó ọ̀tá òtún wá ṣe onítọ̀ọ́ òtún ní rí. mo náà ti rí yóò jí bẹ́ẹ̀ mi. ayé tó tó fún un àkámọ́ra kò pẹ́ dí o. igi tí Ṣàngó ṣe pa. mo jù dí o. a kí ni o wí igi tí Ṣàngó ṣe pa. èyí tí igi tààrà ṣe pa. tààrà ṣe pa. ọba ọba rí díẹ̀ bẹ́ẹ̀ tí o ti lè dé báyìí lọ. níwọ̀n àgbà kékeré. o ti tó wá wá adarí pọ́n fi bọ́ lẹ́nu. gbèsè náà gbọ́dọ̀ àwọn aláǹgbá àwọn aláǹgbá lórí ẹ̀ máa pọ́n pọ́n rí. fi bọ́ lẹ́nu gbẹ́tàrí kan sí lẹ́gbẹ̀ẹ́ hmm. jó ó dókun. Hmm. Ah, ah. kí ni o wí <laughs> ó di kí ni. ó dókun. ọlọ́run bàbá wa jó tán kí ni tí ó ṣẹlẹ̀ fún òní nílò rẹ̀. ó fi fọ́kọ̀ ọmọ lẹ́ẹ̀kan ṣoṣo lórí odó. ẹsìn onítọ̀hún ò gbọ́dọ̀ kọ́lẹ̀. ọ̀nìkẹlẹ̀ hmm. hmm. igi tí sàkóso pàṣẹ ọwọ́ agédèdè báyìí bó sì jù báyìí bó sì tó kẹ́ni apá fọ́ọ̀nù yìí hmm. kì í bọ̀ lẹ́nu kọ́ wá jó pẹ̀lú di atari kan kọ́ wá lò lẹ́ẹ̀kan ṣoṣo pẹ̀lú ẹ̀ ó fi fọ́kọ̀ mọ́ wá lò lẹ́ẹ̀kan ṣoṣo lórí odó ọ̀tá a máa ṣèyàn tó ò ní rọ́kọ fẹ́ẹ̀ ó ní aṣọ ó pípa àwọn fẹ́ẹ́ dẹ́yìn dómi iṣẹ́ ìhókọ tí ó wà lára ẹ̀ nígbà tó jẹ́ pé ọ̀tá lè rẹ̀ ń tẹ̀lé ọ̀tẹ́lẹ̀. níbẹ̀ yìí bíi mẹ́ẹ̀ẹ́dógún bẹ lẹ́nu iṣẹ́ tí wọ́n pọ́n fẹ́ dá èèyàn méjì dúró ókọ tiẹ̀ wọ́n wà lára ókọ tó fẹ́ dá. ọ̀bẹ ìṣẹ́nu. ó yẹ kó ronú. o eight o. zero eight zero. thirty. three zero. four five. four five. six three. six three. eight three. eight three. o eight o. zero eight zero. thirty. three zero. four five. four five six three six three eight three eight three. ọ̀tá a ma gbọ́ kóòdì èèyàn. ẹ bá pe nọ́mbà yín lẹ́ẹ̀kan ẹ bá pe. eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three. ọ̀tá a máa ṣe èèyàn tí ò ní wà lára wọn. lọ́dà wo tún lè yí a ma gbọ́ èèyàn nígbà tí wọ́n tó mọ ọmọ bí yẹn ṣe ń sin gbogbo gbẹrẹ mọ́kò mọ́gùn mọ́kàrún gbogbo má ṣe gbogbo gbẹrẹ mọ́ṣàgbákò gbogbo gbẹrẹ fún òfin ní bàrà wọ tiẹ̀ jẹ́ bàbá bóbin mí sùn obìnrin tí òye kọ́ bá sùn tó ti sì kọ́ lù ú gbogbo yóò sí gbogbo èyí gbẹrẹ tó kí o tọkùnrin òfin ní lásìkí rẹ kó o ò sójú ara gbẹrẹ tó fèrè òfin ní lásìkí rẹ kó o ò sójú ara and you say you are a man you are not a man you are you are you you you are a lazy man. Mm -hmm onítàn dúró gẹlẹtẹ lásán ni ọkùnrin lásán ọkùnrin yẹ̀wùyẹ̀wù ni ọkùnrin máa ń protect ọ̀la rẹ̀ kalẹ̀ ni pé ayé mi rèé kò gbọ́dọ̀ bàjẹ́ ọ̀la mi rèé àfikọ́dúró gbangba kò gbọ́dọ̀ wó. oògùn tí ò ní wúlò lógún ọdún èèyàn máa ń ṣe kalẹ̀ hmm. kí ni o wí. oògùn tí ò ní wúlò lógún ọdún èèyàn máa ṣe kalẹ̀. èèyàn máa ṣe kalẹ̀. Hmm gbẹ́rẹ́ eléyìí ni òfin ní kárùn hmm. gbẹ́rẹ́ eléyìí ni òfin ní lumọ́gùn hmm. gbẹ́rẹ́ eléyìí ni òfin ní kógò rẹ ǹjẹ́ wọ́n béèrè fún òun wá àṣìkí nìkan lọ wọ́n wá láṣìkí tán wọ́n wá lòdì ọdún kan oṣù mẹ́fà lọ. ọba tuntun wùbá lórí àtúnjágbà láṣìkí tó máa lè yí wọ́n bá lórí ìgbèjà tó ń gbà títí tó ń tọ̀ ó fi kúkúrú. kí ló fà ní owó tó o ní tó wá agbára tí pàtó òfin ní ká ọ. Eh èrè owó owó owó owó owó òun lẹ lòmí ìsá. owó nìyẹn wá tó tọ́jú pé bí ọba lówó kò lè ṣayé hmm. ṣùgbọ́n owó tó ti lówó bóòlù ṣe ní wálẹ̀ lọ́mọ sáré. Hmm. wọ́n lè sí tálíkà da àpadà sí olówó ni ọ̀dà o eight zero eight zero. thirty. three zero. four five. four five. six three six three eight three eight three oh eight oh zero eight zero thirty three zero four five four five six three six three eight three eight three. ẹyin adìẹ ẹyin adìẹ ìbílẹ̀ kan. ẹyin òróró kan. ẹyin pẹ́pẹ́yẹ kan. ẹyin pẹ́pẹ́yẹ kan náà. ẹyin ẹyẹlé kan. ẹyin ẹyẹlé kan. òkú dé. O di mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. òfò mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ dáṣínú sinapu máa mú láàárọ̀ láàárọ̀ <laughs> àbúrò mi ọmọ rí wẹ́rẹ́wẹ́rẹ́. Hmm. Ah, ah. ẹ tún kàkí n gbọ́ bàbá fágbérógbò lẹ pé ó ṣe. <laughs> ẹ̀yin ẹ ṣí ètò yìí ẹ káwọn èèyàn rẹ̀. Ah, àwọn babaláwo kan pè mí wọ́n ní ètò mi ń jí àwọn lẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ṣé táwọn ń ṣe lórí ètò mi àwọn ń rí i pé kọ̀ǹfàmù ni kíkọ́ àwọn wà lẹ́yìn àwọn náà fi àdúrà àwọn fi tì lẹ́yìn bó ti yẹ kó rí nù. ògbólé raba tèmi ni kò sẹ́ni tó lè sọ pé ògbólé raba tòun ni tọ́wọ́ ní baba tòun ló kọ́ jáde wá <laughs> àwọn ògbólé àwọn bàbá mi gbà lọ́wọ́ àwọn àlìjànú bàbá lọ́mọ àwọn àlìjànú ni wèrè <laughs> kí ni mo wí fagbero ẹyin ẹyin kí nǹkan kan tẹ̀ ń kà ń sìn fẹ́. ẹyin ẹyẹlé ẹyọ kan. Ah, ah, ẹyin ẹyẹlé ẹyọ kan ṣoṣo. ẹyin pẹ́pẹ́yẹ ẹyọ kan. ti pẹ́pẹ́yẹ náà ẹyọ kan ṣoṣo. ẹyin adìẹ ìbílẹ̀ ẹyọ kan. adìẹ ìbílẹ̀ náà ẹyin rẹ̀ ẹyọ kan. fọ́ fọ́ papọ̀ sínú ṣìnáàpù gbò kan. ọmọ wa jí papọ̀ láàárọ̀ láàárọ̀ máa yọ ọmú. ó tán. gẹ́gẹ́gẹ́ ni wọ́n ń ah, gbẹ̀yìn náà. òdiwọ̀n òdiwọ̀n mẹ́mu ń kọ́ òdiwọ̀n kọ́. sọ́ọ̀tì kan náà ni ọba ti mú tọ́ parẹ́ parẹ́ sọ́ọ̀tì kan ti tó aṣẹ́ lóògùn ọba ọba ọmọ ọmọ méjì. mo sọ fún ọ pé nǹkan bẹ lórí ètò yìí lónìí àǹfààní ń bẹ ẹ ṣáà àti máa ṣí àrẹ. sáwọn èèyàn ń ṣí ètò yìí báyìí ètò yìí kọjá ètò pé ẹ máa wá àwọn òkú oògùn ẹ máa sọ òkú tí ó confam nǹkan tí ń sọ lórí ètò yìí búra pẹ̀lú kọ́lọ́mì ọ̀yọ́ kú kí ni mo wí mo búra pẹ̀lú kọ́lọ́mì ọ̀yọ́ kú mo búra. <laughs> ọkùnrin takuntakun kí ni mo wí ah, ah. ọ̀gá méje egbò egbò ewé tó ń pè ní rere rere àpò hmm. ẹ tó ti dògún ojú àtàrí kan. ọ̀gá ọ̀gá méje. egbò rere àpò egbò rere àpò. jó papọ̀ pẹ̀lú ojú àtàrí kan ó ti tán jó papọ̀. kí èmi lè yí wọ́n tún máa ṣe fún wa. Ah, àwúrẹ́wó ni tó o bá ti jó papọ̀. ẹ̀ kà ń bẹ lónìí o. káwọn yẹn ń wọ ọ báyìí jó papọ̀ ó bá ti jó papọ̀ ó ti dògún hmm. ó wá pò lọ́sẹ̀ hmm. ó wá kó ẹ̀sọ́ sínú àpò aṣọ funfun hmm. tó bá ti kó sínú ó wá gbé sínú àwòtán garan funfun ó ti tán máa ń bu ẹ̀.